Arẹwà arẹwà dákun mo bẹ̀bẹ̀ jẹ́ ká fẹ́ra wa. Yeyeye bèbí mi jọ̀wọ́ o o o o o o o arẹwà dákun mo bẹ̀bẹ̀ jẹ́ ká fẹ́ra wa. Má ṣe ṣì mí gbọ́ ìfẹ́ ni mo níye o. eékún mi ẹlẹ́yinjú ẹgẹ́ àpọ́nbẹ́pọ̀ rẹ̀ arẹwà jẹ́ ká fẹ́ra. bó ti ń ṣe mí mi ò mọ̀ bóyá ó ń ṣe ẹ́ bẹ́ẹ̀. arẹwà yeyeyeyeye jẹ́ ká fẹ́ra. má ṣe ṣì mí gbọ́ owó òòó máa kọ́lé fún ẹ máa ra mọ́tò tó jọjú fún ẹ máa mú ẹ kiri. òde nílé rẹ sùn. Mm-mm. <coughs> lè lọ tẹ̀lé gbogbo perfume yìí. I want to go and meet someone special to me. Hmm? As a matter of fact, today is gonna be a great day for me. Ah, ah, <laughs> Efe Lori someone special to you and today is still going to be a great day. Yeah, you got it. Hey, definitely ẹni so ń sọ yìí ó gbọ́dọ̀ jẹ́ president. Eh? Yeah. President what? President. President go go for a ride tó ẹni tí mò ń sọ yẹn nínú ọkàn mi nínú ayé mi o ẹnìyẹn ju president lọ. Eh? Eh. president fún ara ẹ kò tẹni tẹ̀sán ibùdó mi ta wálé nínú. farabalẹ̀ ẹni tá à ń gbéyàwó wa bá kó kí n ga o ti gbọ́ àbúrò sí yóò sọ. ẹ ẹgbẹ́ ẹ eh, ṣé ṣé ọlọ́run ni wọ́n fẹ́ lọ rí ni ah, ah, ah. ẹnìyẹn ò ṣe president ẹ ṣé ọlọ́run lè fẹ́ lọ rí ni bọ̀dá mi bọ̀dá mi fẹ́ lọ róbìnrin ni o èmi ẹni tí mo mọ̀ wá lówó bò fẹ́ mi obìnrin ló fẹ́ lọ bá èmi kúkú wà bíbá yìí bíbá yìí náà lè máa gbé wá bá mi. Ṣìkẹ́mi báwo <laughs> ni So, um, Jide ni. Okay. Um, Kayode. Priyas. Oh, oh, you nice to meet you. Same here. Ẹ jókòó náà. Um, um, <laughs> so, ọmọ kan, ká lè fún wọn láyé láti lè sọ̀rọ̀. Jẹ́ ká wá jókòó sí ọ̀dà sẹ́yìn. Ó bẹ́tà bẹ́ẹ̀, ó bẹ́tà. Ẹ ṣe ọ̀rẹ́. Ẹ ṣe ọ̀rẹ́. No, no, no, no, no, no, don't worry. Just for yourself, for yourself. Ẹ ṣe. Ọ̀rẹ́. <laughs> <laughs> Báwo ni? Yeah. yeah. Um, Shikemi inú mi dùn pé èmi àti ẹ ti mọ ránṣẹ́ náà ó ti tọ́jọ́ mélòó kan mm-hmm. um, mo dẹ̀ lérò pé látìgbà tí àtijọ́ ń bára wa ṣe papọ̀ àtijọ́ mọ́ wa ara wa ìyẹn ló jẹ́ kí n wò wípé now láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ ẹ́ tí àwọn ọ̀rẹ́ mi ti máa mọ̀ ẹ́ àtàwọn olójúlùmọ̀ wípé ẹni tí mo fẹ́ fẹ́ tí mo fẹ́ fi ṣe ìyàwó mi tí mo fẹ́ jẹ́ adé orí ẹ̀ òun ni ṣìkẹ́ mi. Oh, oh, oh. <laughs> oh my God. Thank you so much for counting me worthy to, to be your wife. <laughs> honestly, honestly, <laughs> um, kò sí nǹkan tó dùn mọ́ obìnrin nínú láyé yìí tó kórí ọkùnrin tó máa pọ́nlé tó máa sọrú nǹkan báyìí fún un. ìdùnnú gbogbo obìnrin ni ṣó mọ̀ ṣá. <laughs> Um, but nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, you're very handsome. Oh. <laughs> yeah. o máa ń sọ gbogbo wa. yeah you're very <laughs> handsome like o ṣe fi yan gan ó lẹ́wà ó dẹ̀ tún níwà ó mọ bó ṣe ń ṣèkẹ́ obìnrin mọ bó ṣe ń tọ́jú obìnrin like gbogbo nǹkan tí obìnrin wà lára ọkùnrin gbogbo ẹ̀ ló pé tán sí ẹ lára tó túmọ̀ sí pé tí n bá mú ẹ délé fáwọn òbí mi pé ẹni tí mo fẹ́ fi ṣe ọkọ lélẹ̀ ọwọ́ kan ló máa gbà ẹ́ oh wow <laughs> i'm telling you because you are near perfect mm. but it's a pity ó mà ṣe o Tẹ́niọlá mo ti lẹ́ni tí mò ń fẹ́ i mean èèyàn tó jẹ́ pé tó bá dé láti Amẹ́ríkà máa jẹ́ kó mì tẹ̀ ẹ̀yin méjì gan lè máa ràn things papọ̀ it's so humble it's jovial it's lively tó bá dé bíbá yẹn sìn ẹ máa dọ̀rẹ́ ara yín ni and it's a very serious relationship tẹ́ pé àwọn families àwa méjèèjì wọ́n ti mọra wọn so i'm sorry kò ní lè possible. me a ẹ let's just be friends like platonic friends nothing like i told you the other day no strings attached. are you okay? Tell Teniola. Uh, uh, yeah. are you okay? i'm okay i'm okay. <laughs> mo me ní ẹni tí Yes. wà America. Mm-hmm. kò ní pẹ́ dé. ṣé kí n pe shaking, ṣé kí n pe barman kan sáàbù ní ìlú. why. no problem. ọ̀dà mi ọ̀dà mi mi understand gbogbo nǹkan tẹ́ ń sọ o no èmi pé gbogbo perfume tẹ́ ń lo gbogbo pẹ̀fúmù ayérayé tẹ́ kó sára láàárọ̀ ìtẹ́ ń jáde ẹni tẹ́ fẹ́ lọ bá ètè tí ìjọ ní ọ̀rọ̀ àjọsọ kankan ìgbà tí màá tún wọnú yàrá gbogbo pẹ̀fúmù gan bí tí mo gbé sí kankan ni mo ti bá ẹ tún lọ ti tèmi ẹ tún lọ mọ́ ti yín lórí ẹni tẹ́ fẹ́ lọ bá tẹ̀ tí ìjọ sọ̀rọ̀ rárá ẹ tún lọ tún sọ fún mi pé ẹni tẹ́ fẹ́ lọ bá o ó ju president lọ o ó ṣe kinní kan o. <laughs> Hmm. àbúrò tó bá sọ bẹ́ẹ̀ náà ló bàjẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi lérò pé nǹkan tó wà nílẹ̀ yìí ó tó lẹ́vù báyìí torí pé kí ni àdúró eléyìí rí a fi ń dẹ́rù bara wa nínà kò sẹ́ńtì rẹ̀ ò lè ṣẹlẹ̀ sí àdé nǹkan tó wà nílẹ̀ yìí ó ṣì ń lọ ni wàá ṣètò continue ni continuity ni o lè expect pé bí a kò bóbìnrin sọ̀rọ̀ ọmọ tán bí léèrè kò kàn lè dẹ́ lóhùn lásán lẹ́sẹ̀kẹsẹ̀ kò lè dẹ́ lóhùn gún ìnà yà kò kàn lè dáhùn just like that ó máa sọ fún yín pé òun gbà náà ni bàtúnṣe kí ni continuity ni wàá máa tẹ̀sán mọ́ ni mm-hmm. ní tàbí tó bá rí tú tẹ̀sán mọ́ ó ṣeé ṣe kó kàn sí rẹ̀. ìwọ má tẹ̀ dá lóhùn jàre ṣùgbọ́n àwọn Yorùbá ló máa ń pòwe pé kò jẹun gbádùn lobìnrin máa ń gbà fún ah, ah, wàá sì máa try try try try try tí tó máa fi gbà fún ẹni ah, bọ̀ máyẹ̀kẹ́ mi tàn ẹ́ o nǹkan tó ṣe lẹ́ẹ̀kan yẹn ó dùn mí gan-an o dẹ̀ ń sunkún gbà tá à ń bọ̀ ní mọ́tò o dẹ̀ ń bọkùnrin jẹ́ lórí pé o tó so ọmọ kò gbà fún ẹ ṣé yẹn dẹ̀ ni kò máa sunkún ni ah, wọ́n máa bójú wa jẹ́ náà lórí kíní yẹn. bọ̀dá mi mi ò láìkì yẹn o má máa ti ń kọ bẹ́ẹ̀ yẹn o láìkì ọmọ ìlérí. ọmọ ilẹ̀ ah, tó bá wá pé wà wá tó bá tó bá gbà léyìn á gbà lọ́la. bọ̀dá mi pẹ̀fíìmù ah, tẹ lómi báyìí mo fẹ́ lè dákú pàtẹ́ jáde ọjọ́ kìíní bàjẹ́ aṣọ àṣẹ ẹyin àtọmọgbọn ò tí sọ̀rọ̀ rárá ẹ ẹ lo gbogbo pẹfúmù ayé rẹ yóò fẹ́ lè dàkú sí i. ẹ lo ẹ lo. <laughs> máa wo ooru tó wá wà nàìjà yìí pọ̀ <laughs> orúkọ mú mi seriously ni <laughs> yes o i'm telling you ah african food ni o mo ní káwá mi ṣe bá bá àbúlà <laughs> yeah yeah yeah yeah it's good to be home it's good to be home alpha ṣé àwọn mọ́tò ẹ ti dé. Eh, orí ẹ wà bẹ́ẹ̀ ọ ń sọ̀rọ̀ ẹ káàkiri gbogbo Africa unique motors number one ẹ <laughs> eh, ti bá jẹun tán màá yọjú sí ẹ pẹ̀lú ṣìkẹ́ni. <laughs> okay um, later today mo máa wá mo fẹ́ mọ́tò tí mo rà fún ṣìkẹ́ni owó <laughs> jẹ́rìí ẹ all right affordable mo mọ̀ kó affordable. <laughs> Unique mottos, number one. Maria, <laughs> later, what should I do? Okay, then, yeah. Yes, darling. Oh, I'm sure unique mottos. Um, uh, <laughs> Oh my God! Thank you. Oh, wow, I came to tell you that food is ready and kini boy. That I want to buy you a car. <gasps> Oh, thank you. You're welcome, Marlene. Oh my God. Yes, I can't wait to see you drive. You know. mọ̀ pé mi ò mọ drive. no mà pọ̀ ẹ̀ ó máa ń sexy tí n bá yí obìnrin behind the wheels you know especially obìnrin tó bá wà as beautiful as you are so mm. i'm gonna teach you how to drive so that's why i want to return. you will. ah good. thank you. you're welcome my darling. thank you. <laughs> bọ́ọ̀ máa sanwó fún mi o. okay i'll pay you. I have that already. <laughs> I'll pay you in more, more, more, more. More kind. <laughs> Oh, I can't wait for that. ṣe ṣì gbọ́ ìfẹ́ ni mo níye o arẹwà yé jẹ́ ká fẹ́ra wa. mo wólẹ̀ lórí ikùn mi ẹlẹ́yinjú ẹ̀gẹ́ àpọ́nbépo rẹ̀ arẹwà jẹ́ ká fẹ́ra wa bó ti ń ṣe mí mi ò mọ̀ bóyá ó ń ṣe ẹ́ bẹ́ẹ̀. Yeah, baby. It's your turn. Oh, oh there were dear. See, this place is not smooth. <laughs> Come and take over. Confidence, you know, more motto. Just build up your confidence, and that's it. Mm, Ole, come on, take over. Come on. Come, come, come, come, come. Ṣé mo wà lẹ́gbẹ̀ẹ́? <laughs> mú ẹ kiri àgbáyé. màá ẹ torí pé mo fẹ́ fi ẹ ṣàlì o. ẹwà rẹ ń gbénu mi jọ̀wọ́ just follow all my instructions. Okay? Yeah. all right. Yeah. So, like I said, uh, don't forget to celebrate. Mm. Okay? Chicken kí n yọ ẹsẹ̀ kúrò nù bàtà bí kí n ṣe fi ṣe. èyí tó bá ti comfortable. ah uh, okay i'll take it off. okay so uh, ah. so just sit here. yes. good. Um, yeah. start. Okay. Uh, yeah. yeah. Čo ti te? Yes. Okay. Good. So the first thing, prophecy drive. D. Oh. I'm taking this out. Hmm. So wakura ma lọ díẹ̀ díẹ̀. Má ti yíwọ́. anybody to bá ti rí ẹ, láti mọ̀ pé lẹ́nà so. So just go díẹ̀ díẹ̀. All right. Let's hmm. go go. Uh -huh máa rọra yí wọ́n máa rọra you are excited ní torí pé tó ó yà lé o just like that. okay. kò sí nǹkan kan tó máa wá báyìí tí bàbá ti lọ bẹ́ẹ̀ all right. Hmm. ṣé mo lè increase pace ah okay that would be good. Okay. Good confidence. Yeah, yeah. Yeah, that's it. I told you confidence. That's a confidence. Hold it, hold it. Uh-huh má má control speed tó bá control ni kò máa tẹ. ok ah, díẹ̀ díẹ̀ hmm. so tó bá ti fẹ́ yà sí right now what do you do. I will press this button. yeah traffic get to the right yeah let's go like that. Mm. Yeah. Well, I'll slow down at this junction. I will look. I will, yeah. yeah. Good girl. Good girl. That's hmm. my baby. Come on. Ó <laughs> ti gbé mu síta jù. Ah, okay. Yeah. Hmm. Good girl. Yeah. <laughs> That's my baby girl. Come on. <laughs> yeah, yeah keep going. Keep going. Yeah. You want that? You want that? All right, just concentrate. Okay. Mm. That's a speed breaker, so slow down. Your leg on the brake. Yeah. yeah. Keep going. Keep going. I should accelerate. Yeah, more like that. But since you your turn, so you have to slow down. Okay. Let's go to the right hand side so try to get to the right. Okay. So, just go down at the junction. Uh-huh. Which your left hand. Mo dáràn! Ah! Ah! Mo dáràn! Mo dáràn! wọ́n kọ́ ni láti rest díẹ̀ ni ṣùgbọ́n. ẹ àwọn tó kù wá ń kọ́. Ah, mount tí ó wà lórí ọ̀kadà yẹn wọ́n ti ní problem pẹ̀lú ẹ̀yìn wọn tó túmọ̀ sí pé ó ti affect spinal cord wọn so wọn ò ní lè rìn for a but ẹ má wọrí láìpẹ́ ara wọn máa wà òkè wọ́n sì máa fẹsẹ̀ wọ́n rùn ṣe ti gbọ́. ee eh, eh, dókítà Kàbírù ńkọ́ Kàbírù ló wa ọ̀kadà Kàbírù. oh sorry ẹyin gbogbo ní ẹbí ẹni tó ride ọ̀kadà right. Ah, ọ̀gá o bid mo ṣe bid ni Kàbírù ní ìwúwo ṣe. Ah. Eh, I mean brought in dead mo mí ìfẹ́ wọn ti kú kó tó bí wọn débi báyìí. Kàbírù ṣe kí ni. wọ́n ti madam madam madam madam madam ee ṣe má bọ̀ ọkọ. dókítà dókítà gbogbo nǹkan tí mò ń rí ló ti tẹ́ mi lọ́rùn kò tí ì fi mí lọ́kàn balẹ̀. ẹ wo ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀. mi ò tí ì wà òkè pẹ̀lú nǹkan tí mò ń rí yẹn i'm not happy. ẹ ní láti wà òkè ó yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba nínú àwọn ah, ah, ṣé bí àwọn ilẹ̀ ń wò nílé ẹ̀ pé kò sí nǹkan tó ṣe wọ́n ṣe rí ṣọ̀tàn ni nígbà tí student yẹn ṣẹlẹ̀ ó ló jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn ṣẹlẹ̀ sí wọn ó mà wá òkè very soon ẹ fi ọkàn yín balẹ̀ ó ti yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni àwọn mẹ́ta ni incident ṣẹlẹ̀ sí náà èèyàn kan ti kú immediately ó kọ́ àwọn méjì ṣé ni yóò wá tọ́pẹ́ ni ah, ah, kó sí ìwọ tó máa ṣe wọ́n mo kàn máa kọ oògùn yín fún yín sìn ẹ lọ sí pharmacy ìsàlẹ̀ ẹ máa lọ pátápátá ẹ kó wá mo promise yín pé tó bá wà tó two days mo máa discharge wọn ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀. tó jẹ́ pé téèyàn bá ti jẹun yóò tó bẹ́kúnbẹ́kún lèèyàn máa ń wá kiri. Ah! kí ló sún mi dédìí pé mo fẹ́ kọ́ driving? ṣìkẹ́ mi. Ah. Oh turn back the hand of time àbí kò ṣẹlẹ̀ ni àbí mò ń lálàá ni. ṣìkẹ́ mi. kẹ́mi kí ló ròròrò lòlọ́rò lọ tó báyìí tó tó báyìí ó jẹ́ má fèrò ní ṣe rẹ̀ léṣe. mami má fèrò ní ṣe ra mi léṣe ní adúrú kan tó ṣẹlẹ̀ yẹn tí ó di di ẹ̀mí èèyàn bọ́ sí. oh no. mo understand ẹ mo understand ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ solution la máa wà. Eh? ìrònú kọ́ ló kàn solution la máa wá jọ kárí ọkọ mi ṣó o ti gbọ́ solution la máa wá ó lálejò ṣó o gbọ́ badmus ń béèrè ẹ̀ jọ jọ dáńdáńdáń ó lálejò. ọ̀rẹ́ mi ní kí ló bá yín ṣe oúnjẹ yín wá ń lé. ṣàwà òkè jẹ́ lọ bá ní ṣe oúnjẹ wọn mi ní pẹ́ mo kàn máa dúró fọṣọ máa dẹ̀ ṣe one or two things tó máa padà bọ̀ ẹ pẹ̀lẹ́ ah, ẹ kàn dá mi lóhùn ẹ̀dẹ̀ tún díjú síbẹ̀ dáhùn kí ló ṣe ń ṣe ibì kan tún ṣì ń dùn yìí àbí báwo. no reflection man torí ẹ̀ díjú. ẹ kàn ń díjú díjú díjú látà àbí kí bá yín paná yẹn ni. no don't ẹ pẹ̀lẹ́. ẹ ah, eh, bàdá mi dókítà ti wá wò yín lẹ́ẹ̀kan yẹn ń sùn gbà yẹn ó sọ pé àwọn Mr. Mm, Badmus yẹn àti àǹtí tó wa mọ́tò tó ń fi jẹ́ kínásẹ̀tì pé wọ́n fẹ́ wá kí or something dẹ́pàrà àǹtí yẹn ti wà òkè ní tiwọn wọ́n fẹ́ wá kí n wọ́n ti wá bẹ̀rẹ̀ pé ń sùn wọn náà máa padà ṣé kí n sọ fún dókítà sí pé kó jẹ́ kán wọlé àbí báwo. jẹ́ kán máa bọ̀. ok kán máa bọ̀ sí i ẹ mi ní pẹ́ padà bọ̀ ṣẹ́gbọ́n ẹ tẹ́kẹ̀. Beijo. Beijo. Seniola. Ṣìkẹ́mi. Ah. Ẹ mọ̀ra yín ni. Yes, I know you. Ṣé ìwọ ló fi mọ́tò gbà mí? tó ṣẹlẹ̀ inú mi ò dùn àtọ́. mi understand come on má gbìyàn wá èmi wá bẹ pé pati àwọn dèjì pé white kan nínú àwọn aṣọ tí mo ṣiṣẹ́ láyé lájọ máa wò mo fẹ́ ká wọ kọ̀ọ̀kan náà ó dẹ̀ ń sọ̀rọ̀ pé you are not happy what do you mean what's that. darling pati nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ i mean táwọn èèyàn bá rí mi àti ẹni pati tá à ń jó tá à ń ṣe gbogbo ẹ̀ jọ ojú wo gan-an ló fẹ́ kàn fi wò wá wọ́n máa máa wò wá bí ẹni pé a insensitive ni like you know somebody is down there in the hospital one gone and we are partying. ṣé yẹ ṣì kí mi don go there kí ni ìtumọ̀ gbogbo nǹkan tó ń sọ ń sìn ok àwa sọ pé torí nǹkan kan ṣẹlẹ̀ káwa dẹ̀ pause life wa ká pause happiness wa i'm gonna do that hmm? yeah i'm gonna do that nǹkan tó ṣe pàtàkì ni pé um, àmọ́ mọ̀ ṣe you know ó ṣẹlẹ̀ nìyẹn and thank god àwọn tó wà involved tálíkà ni wọ́n yes tó bá ti fún wọn tó tó wọ́n sìn they will shut up wọ́n á panu wọn mọ́ wọ́n á prepare owó tó máa fún ọ that's it. ah Badmus ó burú o ah. ó burú o inú ẹ ò dáa o. what do you mean. ah ẹ̀mí èèyàn mà la ń sọ yìí. wàá ṣe é ṣe ṣàmọ́mọ́ gbà wọ́n ni àbámọ́mọ́ pa wọ́n. ah nǹkan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ náà come on. you know what tó bá jẹ́ wípé o ṣì insist pé o fẹ́ lọ sí party yẹn ah, ah. i would rather leave no. than go to that party with you i killed somebody and one person is there lẹ́yìn náà àti ìmọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí o wá ní pé kémi tẹ̀lé lọ sí party kàkà kí n tẹ̀lé lọ sí party ẹ̀ eh? i'll go up there to pack my things and leave right now. Hey, hey, hey, hey, Ṣìkẹ́mi hey. She Ṣìkẹ́mi. Come on. What are you talking about now? Kí ni to tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí? What what is it? Tọ́lọ́run ti kọ́ látọ̀run. Bébé kò kàdà yìí náà ló ń wá ní ikọ́ tá a máa jẹ́ ló wà lọ. Òun lè kọ́ ní ojú mi ló pa mí lọ́kọ̀. Àwọn dà, àwọn kò sọ fún wa jẹ. Àwọn rẹ̀. Ẹyin èèyàn ìgbà tẹ́ wò ṣùṣù tẹ́ pẹ̀gbọ́n mi ẹ tún mọ́ wá agbára ẹ tún wò fún wa ń tẹ́sán ẹ jọ ìgbà tẹ́ tún wá wá wá délé ní ti tẹ́fẹ́ wá mú wa nílé ní báyìí. ẹ wo ẹ̀gbọ́n ẹjọ torí Ọlọ́run mo fẹ́ kan nígbàgbọ́ kan pé àkọlẹ ti bẹ̀rẹ̀ Ọlọ́run má fi wá ṣe sábàbí burúkú. ẹ wọ́n bẹ̀rẹ̀ wọn lọ́bẹ̀ oṣù yẹn wọ́n bẹ̀rẹ̀ wọn lọ́bẹ̀ ṣé ìgbésẹ̀ pé iṣẹ́ ọ̀kadà yìí náà ló fi bàbá àbúrò ẹ̀ sẹ́nu kọ́ṣẹ́ owó ló fi rọ́mọ lọ skul àti pàtẹ́ ti pàṣì ọmọ ò lọ léèwé bọ́ ìgbà tí ẹ lọ́wọ́ tàbá mi lọ tàbá mi lọ lọ skul apààyàn ni. ṣe ẹ gbọ́ nísìnyí ṣe ẹ gbọ́. ẹ èèyàn méjì ẹ sọ̀rọ̀ èèyàn kò pọ́sibù ká mọ̀ọ́mọ̀ pa ká mọ̀ọ́mọ̀ pa wọ́n bẹ́ẹ̀ yẹn. ẹ̀gbọ́n mi bó ṣe wà yẹn àwọn àbúrò wa yìí òun ló fọwọ́ sẹ́nu ẹ̀ kọ́ṣẹ́ ọmú ẹ̀ ó ràn ní skul èmi náà mo ṣe rí ọwọ́ wọn mo ti ṣe wá báyìí o ṣe rí o ṣe rí o ṣe rí tẹ̀ dálẹ̀ ṣe rí ṣe rí. ẹ jọ ẹ jọ ṣe rí rírí ta rí wọn gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ ọ̀kadà àbí nǹkan kan á mọ̀ pé òun náà lẹ́nu tó ń bọ̀ ni ìdí nìyẹn tí èmi àti ìyàwó mi tá a ṣe ní ká wá yọjú sí yín bó ṣe ìrànlọ́wọ́ kékeré tá a bá lè ṣe fún ẹbí pẹ̀lú three million naira. Ah, kí lẹ wí. ẹ bá wa jọ torí ọlọ́run ẹ manage. three million ọ̀rọ̀ ti lójútu. Kabiru ah! ọ̀rọ̀ ti lójútu. ọrùn rí ẹ o ó <laughs> ti fi kọ́ta máa jẹ sílẹ̀ kó tó ó ọkọ mi. ẹwọ wo ọkú ẹ̀yin náà ara láàánú àwọn ọmọ yín náà ara láàánú ẹ wo nǹkan tẹ́ ìjẹlẹ̀ máa wáyé nípàdé kan tó máa gbé yín ẹ ṣe gan-an ta ni máa rí tí máa ṣètò owó fún. èmi má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ṣe rí ẹ̀gbọ́n mi ni nígbà bí ẹ̀gbọ́n mi tán bí èmi ṣe wá rí pé ọrùn mi ni <laughs> gbogbo wọn wà ẹ lẹ́nu ẹ̀yà sátì. ẹ wo ẹbí tó ẹ wo ah. ọkú a ní olórí ẹbí kan bàbá àdí ọ̀pẹ ni ah. ẹ kí lọ pè wọ́n wá. wọn ò sì lé báyìí bàbá àdí ọ̀pẹ sí ẹ ẹ ní ọ̀rọ̀ fún dádì náà ẹ wọ́n ní ẹ yẹ ah. àkọsílẹ̀ ti dúró kò sẹ́ni kankan tó lè tú àdìtú ni. Ah, pẹ̀lẹ́ ọlọ́run àtúbọ̀ fún ẹ ní àlàáfíà. àmín. we are sorry once again. it's okay. èmi àti ṣìkẹ́mi dísà láti wá kí ẹ ní ẹ̀kan sí. sísá ìpẹ̀lẹ́ o pẹ̀lẹ́ tẹ́niọlá ṣé ó ń lo àwọn oògùn yẹn déédéé ṣá. ẹ ẹ mò ń fún wọn ọ̀nà. okay. Bella. and um, we have decided to come and greet you one more time and say sorry to dr yolong ẹ má bínú ọlọ́run ò ní jẹ́ kárí láburú mọ́ ọlọ́run ò ní jẹ́ carry láburú mọ́. Hmm. and um, we want to also compensate you with a uh, sum of um, three million naira. Uh. fẹ́ fún mi ní three million naira èmi. no i'm sorry <laughs> mo ṣe mistake ni i mean a sum of five million naira. Ah. Sure, tell you now it's okay, please. Mm, we're sorry. Ẹ eh, jọ̀ọ́, uncle, ẹ ẹ má bínú ṣé ẹ lè ṣe paper kan fún mi ẹ jọ ṣé ẹ lè excuse me kí n mo fẹ́ bá ṣìkẹ́ mi sọ̀rọ̀. gbogbo nǹkan tẹ́ bá fẹ́ bá sọ ẹ bá sọ ń bì báyìí mi i'm supposed to be her husband so kò sí àṣírí kankan you can talk to her. Ah, ẹ̀yin ni kọ́kọ́ àbúrò mi náà ní sí mbẹ mo fẹ́ bá sọ̀rọ̀ ní èmi kan àti òun kan ṣoṣo. bọ̀dá ah. eh, eh, kémi náà ṣe ń bọ́ta. bọ́sítà. ṣe mo appreciate ẹ fẹ́ fún mi five million naira ibi tẹ́ ti rí owó yẹn kò ní tán bẹ́ẹ̀ lágbára I should go. but she mi <laughs> me. ò fẹ́ na She mi me. You lè compromise ìfẹ́ pẹ̀lú nǹkan kan láyé mi kò sí iye tẹ̀lé ìfẹ́ ìfẹ́ kọ̀ọ̀kan ni mo fẹ́ gbọ́dọ̀ gbé ó tọ́ ni mo fẹ́ràn ẹ̀ tó mọ̀ now ìwọ náà o ò mi ta ló fẹ́ fẹ́ mi báyìí mi ò fẹ́ o ìfẹ́ ni mo fẹ́ please I want you. Beniola nǹkan tó béèrè yẹn le gan it's very hard Badmus is my man adẹni pé ṣègbéyàwó I love him so much and he loves me too nǹkan tó béèrè yìí is impossible badmus ò fi mí ṣeré dépòdépò pé kí n wá sọ fún pé mi ò ṣe mọ́ báwo mo tiẹ̀ ṣe fẹ́ sọ I can't break his heart jọ̀ọ́ torí Ọlọ́run gba owó yìí please gba owó ìkúdẹ̀ dáríjì mi mi ò wọ́n mọ́. Eh, no, no, no, no, no, no, no. Stop crying, stop crying. Obi, ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́, èèyàn nígbàdúrà kó máa sunkún please má jẹ́ kí n rẹ́kún lójú ẹ̀ mú mo ti gbọ́ mo ti gbọ́ mo ti fi ẹ́ sílẹ̀ fẹ́ mi tí o fẹ́ fẹ́ o lọ́fọ́kọ ẹ̀ mo yọ̀ǹda pápátá tinútinú tinútinú ọlọ́run but mi fẹ́ wo má ọ̀rẹ́ má wà òkè. ẹ ti ṣetán. a ti ṣetán. ẹ tẹ́kẹ̀ẹ́ ṣé ṣé ṣé wọ́n ti fún yín lówó yìí àkànnà mi ò lọ fún wọn tèmi àbí tèmi èwo ló sanwó yẹn sí ń bẹ̀. jẹ́ kó máa lọ mi gbowó. ẹ ṣe kí ni. yálà. ẹ ẹ ọkú ẹ má wọrí ẹ kẹ́mi fún yín ní àkànnà nọ́mbà tèmi ẹ sọ síbẹ̀ ẹ má wọrí. mo ló kán lẹ́sẹ̀ ni kí ló ń ṣe yìnyín náà o dẹ̀bẹ̀ lọ́n kó kán lẹ́sẹ̀ kó owó tó máa fún ẹ ṣìkẹ́ mi let's go. Yeah. Dùbà. Ọ̀dà mi, bí ìgbówó yẹn rárá, ẹ fún lẹ́kàtúnọ̀ bàbá kan, àpẹẹrẹ ìṣúná yìí náà. kẹ́mi. sáà. dúnà ó mọ bàbá yẹn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni. alright kí ló wá wà láàrin wa tiẹ̀ gangan jẹ́wọ́ fún mi. kò sí nǹkan kan tó pè mí àti ẹ̀ pọ̀ ó kàn sọ fún mi gbà yẹn pé òun like mi mo dẹ̀ sọ fún pé mo lẹ́ni tí mò ń fẹ́ and I don't cheat and that was it oníkálukú dẹ̀ ló ń lọ ẹ̀. ẹ kí ló tún wá tún fẹ́ nígbà tó ṣàlàyé fún un kí ni problem tuntun wa ní pẹ̀lú ẹ. Ah, ìgbà yẹn gan ti pẹ́ kò ń ṣèsìn ó ti pẹ́. ẹ̀ẹ́n ní wọ́n á fún ní gbogbo adúrò owó yẹn lólóhùn òfẹ́ pé àfiwọ́ ọ̀dà gbọ́ bóyá possible kẹ́tún padà ríra sọ fún pé èmi mo ní mi ò fún lọ́mọ o ọkọ tí mo fẹ́ fún leléyìí tẹ́ ẹ dẹ̀ máa ṣèyàwó lójú ẹ̀mí mi láìpẹ́ táyé máa gbọ́ tọ́run máa mọ̀ so kó wá ìyàwó tiẹ̀ síwájú sóti yé wo ìwọ máa bọkàn jẹ o ah. eré orí igi ni àṣekù ọmọ ẹdùn owó yẹn o máa tún kó mọ tiẹ̀ tó máa fi ṣètò program yìí o mhm. ti gbọ́ máa wọ lọ́la. mi máa bọkàn jẹ mo máa fọ ìjọ tẹ kọfẹ take advantage ah, eh. ọlọ́run lè fi ṣe ah, èmi mọ ìyàwó mi ìyàwó mi ló lè ní. bẹ́ẹ̀ni hmm. so ojú ti gba ìpínlẹ̀ àná ló yẹ wá báyìí ọdà mhm. <laughs> ẹ̀hún fọkàn balẹ̀ o má jẹ́ kí yẹn bọ̀ gẹ̀ o torí tó bá ti wọ ọkàn tó ti ń rí ni ò ní problem ó gbọ́. ẹ ṣe gan sa ẹ má bínú mi nílé sí i ẹ ṣe. Ah, kí wàhálà ẹ pọ̀ o kí ló sọ pé ṣẹlẹ̀ kí ló dé. star mi eh, congratulations congratulations Okay, o ṣe o ṣe baby. star mi congratulations once again. again ah, ẹ jọ̀ọ́ irú oore wo ló wá wọlé tán mi wá tèmi gangan ò tí mọ̀ all right thank you kí ló ṣẹlẹ̀ ẹ ti ṣẹ́gun ọ̀tá ẹ ti rẹ́yìn òdì. ọ̀tá ọ̀tá báwo. wọn kò tẹ́ni. tẹ́ni. ṣàbẹ́ ẹni tó torí ẹ̀ fi yín rẹ̀ tọ́nà àwọn òfin yín mọ̀ yẹn gbogbo àwọn kò ti fi mọ́tò gbà ti fi mọ́tò tó ayé ó rí ìtì ẹ̀ ló wà báyìí. Ah! ó fi mọ́tò gbà tẹ́ni. Ah! kí ni ti eh? ah! eh, ẹsẹ̀ tẹ́ni kan báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ni wọ́n kàn ṣe mọ̀. ṣẹ́rí street wọn lèmi tiẹ̀ ti ń mò ń rìn lọ mo ń wá ọ̀rẹ́ mi lọ tí mo yẹ rí wọn nìyẹn lórí wheelchair nílé ìpàrágà ọ̀dọ̀yà tó wà ní ìsàlẹ̀. orí tẹni ah! lórí wheelchair nílé ní ó dáre tẹni lórí wheelchair nílé ní mo dá o <laughs> báwo ni tẹni ṣe wá ṣọwọ́ ayé ẹ̀ báyìí. Eh! ẹ̀yin tó yẹ kẹ́ gbàlù kẹ́ máa jó pẹ̀ tìrẹ́yìn ọ̀tá pẹ̀lú gbogbo nǹkan tí bọ̀dá yẹn ṣe fún yín oh. ṣé ẹ kẹ́ tún máa fi ìgbà yìí baby ṣóbi ẹni tá à ń sọ̀rọ̀ yìí èèyàn ẹlẹ́ran ara bíi tèmi ni regardless bó bá ṣe treat mi mi ò lè bá gbọ́ pé nǹkan tí ó dá ṣẹlẹ̀ sí adá obi happy i still feel for him i feel for him. sista mi ẹ wo wọn wọ tẹ ẹ wo èmi máa jí sí ilé ti fi sáyé dé. oh please don't don't bring this kind of gist to me again o. No. Eh? Ha. Ha. Ha. òfò ni o ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹ padà jẹ́ wípé ìyàwó tó yà ọjà fàjà pakú ikú lọ àdàtú sọnù ẹ́ ó jẹ́ má pòfò ọ̀nà méjì kó o ya ọra gba nǹkan tí wọ́n wọ́ fà jẹ́ẹ́jẹ́ ọ̀rẹ́ mi ò gbọ́rọ̀ ẹ̀rí o odindi five million naira ẹ five million naira la pè é ọlọ́run má jẹ́ o ká jẹ́ pé mi ní nǹkan tó ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ sí ni kọ́ wá fowó lọ̀ mí even kó jẹ́ five hundred thousand lọ́ fi lọ̀ mí ni màá bẹ́ mọ lọ́wọ́ kan ni ọ̀rọ̀ owó là ń sọ yìí. ó dàbí ẹni wípé gbogbo yín ẹ mọ orí tí mo ní sí Chikemi hmm? ṣẹ́rí tó bá fún mi ní five billion naira everything in life. And compromise the vetting money she can. Get and so you don't love me. Love me tọkàntọkàn. Ah, mo wá dúró dé wọn níbi ah, ìwé ìròyìn yẹn. Àwọn ṣayé tí wọ́n ní o. Yeah. Okay, no problem. <laughs> hello brother. Ah, hello jọjọ kí n pè padà jọ ẹ ra o. ẹ kúrò lẹ mo rí pé mo ti dẹ́rù báyìí. no ṣe wá pa. yes i'm good um, i just stopped by to tell you that i admire you and you look handsome. wow. no it's okay mo máa ń like tí n bá rọkùnrin tó bá mọ̀ra mú. really yeah. oh thanks so much. you're welcome. you are beautiful too. <laughs> Oh, oh, thanks for the compliment okay bye bye. i'm sorry o bí ẹ tẹ̀ bí orúkọ mi. mo kàn dúró láti admire yín ni to compliment you that's all. ah ẹ ṣe gan wa tẹni aláròókọ mi ṣá. all right what a beautiful name it's a nice name i'm Shikemi. Okay? wow yeah. Shikemi orúkọ tí yín gan tún ládé lórí. <laughs> all right bye bye. sorry o má bínú mi mọ̀ bóyá mo lè máa bá yín sọ̀rọ̀ ìpè exchange number mi. ok mo um, ń kọjá lọ mo wá rí i pé ìmúra yín fine ẹ̀yin náà dẹ̀ rẹwà lọ́kùnrin like I just stopped by to compliment you no uh, strings attached okay I'm, bye bye see you some other time. Um, but you ká má the number ara wa náà. but ah ah, mi bọ̀dá mi yẹn kọ́ mọ̀ sí ti jàre àkílẹ̀ ah, ń sọ gan. ṣé torí pé ọmọbìnrin yẹn kò sọ fún yín pé òun admire yín o ẹ ṣe kinní kan o ìyẹn lè ti fíìlù pé bóyá ó fẹ́ràn yín. Ah, ah. bódà mi yẹn jẹ́ gba five million naira kẹ́ fi wá nǹkan gidi ṣe ẹ ẹ màá dúpẹ́ pẹ́rẹ́ ni gidi fi mọ́tò gbà yín tó bá yẹ pé àwọn ẹlòmíì ni wọ́n á gbá yín sínú gbọ́dọ̀ àná wọ́n á sá lọ́n títí wọn àmọ́ máa wá yín kiri ni ah. ẹni eh, eh, àti tó ń sọ yìí àti yẹn ti ná ni tó fẹ́ fẹ́ o ó ti lọ́kọ tiwọn tó fẹ́ fẹ́ wọn o ẹ eh, wá nítorí pé bóyá wọ́n ti fi mọ́tò gbà yín sìn ẹ wá jókòó sórí wíṣẹ̀ kan rò pé káàntì yẹn wá fẹ́ yín tó bá yẹ pé mi gan ni èèyàn kan lọ mo gbáyàn kan tó yẹ pé kinní tó wá sọ pé bóyá torí èyí pé mo gbá òun èmi máa fẹ́ òun á pẹ́ lórí wíṣíà ibẹ̀ ló máa gbé tó bá yẹ pé ojú kòkòrò tó ń ṣe yín gan wá pa ẹ ẹ fẹ́ fi sátidé gba sunday lọ́wọ́ ẹni lẹ́ni. ẹ ti wá sọ̀rọ̀ ayé ní sìgá pátápátá ẹ ti sọ̀rọ̀ ayé ní sìgá pátápátá every minute sìgá ni. wọ́n yà lọ gbowó. màmá ọ̀rẹ́ ṣètúbọ̀ màmá ọ̀rẹ́ kò ní sùn wàhálà máa bá a sọ̀rọ̀ ó ti yẹ a máa bá a sọ̀rọ̀ ó dẹ̀ máa ẹ̀yin náà. ọ̀rẹ́ mi ah, ah, kí ló dé tó lóò jẹ kankan ohun kankan what's up now. ṣọlá nǹkan tó ń ṣe mí jọ oúnjẹ lọ́jà rẹ̀. Eh, ah, ṣé kí ló dé. ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi náà ni. oh that's true tó wà lórí wheelchair and very sick báwo wà lára ẹ̀ ṣó ń bẹ́tà ṣá. get better <laughs> understatement nìyẹn o condition wọn tún critical sí ni like seriously o lè believe pé right now ẹ̀gbọ́n mi ti ń fa sìgá ẹ̀gbọ́n mi ti ń mu ọtí gbogbo ilé onípàràgà ládùúgbò náà ti mọ ẹ̀gbọ́n mi. bọ kí lẹ wá wò tó fi dé gbogbo level yẹn. ṣé bí lára àwọn ìgbésẹ̀ tèmi náà ń gbé sí òun ló gbé mi dọ́dọ̀ ẹ̀ báyìí sìn. Oh. ṣọlá ṣó mọ̀ pé wọ́n fẹ́ràn òun wọ́n á wò pé irú time yìí sin, irú time tó ń wà ní irú condition báyìí sin, tó bá wá wá bá wọn tó ń fífẹ́ yẹn hàn wọn àwọn náà lè realize pé wo ló fẹ́ràn àwọn jù tó bá ti ń rí ẹlẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ wọ́n á máa realize pé àwọn náà ti ń ríra wọn bí ẹni tó níyàwó ṣoget bẹ́ẹ̀ wọ́n á lè máa rí pé àwọn ti ń wọ́n á lè máa wà responsible díẹ̀díẹ̀ ó ti understand. sàn irú pàrágà yẹn wọ́n á stop ẹ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ tí wọ́n bá ti sọ fún ọ pé má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí wọ́n á máa stop ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n á máa gbọ́rọ̀ sí ẹ lẹ́nu Should ti understand. fèyí ah, má sọ fún mi pé òun mọ nǹkan fa separation láàrin mi àtẹ̀gbọ́n ẹ̀. ṣọlá eh, mo mọ mo understand ẹ àwọn gan ti realize mistake wọn hmm. ọlọ́run ṣọlá má jẹ́ ká fi ibi san bí má jẹ́ ká fi ibi san bí jẹ́ ká gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá ṣó ti gẹ́ẹ̀tì mi ń sìn ṣó dẹ̀ mọ nǹkan tí bíbélì náà sọ ó ní ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀. ọ̀sẹ̀ sórí ibi ẹnì kejì yẹn gangan ni màá ti fún ẹ ní response gbogbo ọ̀rọ̀ ẹ̀ because ìwọ gan ó ti sọ̀rọ̀ tó o dẹ̀ fi rán sí like o sọ fact èmi kọ́ lẹ́nì kejì tẹ́ni ọlá náà I loved him but he was busy loving somebody else as in òun ní ẹnì kejì tiẹ̀ tóun chose instead of me ṣùgbọ́n point ìta wàyí ẹnì kejì ẹ̀yẹn gangan lè máa ní láti tètè get fún because èmi tó ń wo yìí whatever I've ever felt for that guy died like gbogbo ìfẹ́ tí mo ní sí ni o affection ni o whatever it is ó ti kú ṣùgbọ́n wá bọ̀ òun gangan nísìnyí òun gangan la ní láti face kẹ́ mójútó gan o ní láti lọ get ẹni tó ń love fún because èmi bí mo ṣe love ẹ yìí tóun ò love mi kò sí nǹkan kan tí mo lè ṣe fún ní point tó wà tó lè wà effective kò tiẹ̀ ní appreciate mi because he does not love me ẹ wá jọ ẹ act very very fast torí pé condition ẹ yìí ẹ̀rù ń bà ẹ̀mí gan fún yín pẹ̀lú gbogbo nǹkan tó sọ yìí. mo dẹ̀ máa bẹ̀ ẹ́ mo máa rọ̀ ẹ́ kó lo gate ẹni títẹ́ ní ọ̀nà love ẹni tóun nífẹ̀ẹ́ yẹn gangan ní kẹ́ gate sílẹ̀gbẹ̀ẹ́ kẹ́ni yẹn máa ṣọmọ kẹ́ni yẹn máa help ẹ̀ kó máa guide ẹ̀ láti stop gbogbo òṣì tẹ́sán pé ń ṣe yìí i'm sorry to use that word. because ẹni tó wà lórí wheelchair tẹ́sán pé ó ti dológogoro òun náà ló mọ tí ó ń fa sìgá kó má di pé máa lọ máa fa gbó kó dẹ ní dá o kẹ́ni tó ti wà lórí wheelchair already kó wá lọ ya wèrè wo ẹkùn máa fi tó máa la orí ara ẹ̀ mú gírí káàkiri inú ilé ni you people need to act fast. ṣọlá tó bá ti jẹ pé bí o lè bá mi ṣe. ọ̀fẹ́ yìí ṣàrà wọ́n jẹ́ ká i'm going mo ń jáde lọ tẹ́lẹ̀ náà lọ́dọ̀ let's go. ó mọ bó ṣe máa tilẹ̀kùn lé mi let's go i'm, I'm stepping now. Oh, fẹ́ni ọlá mu sìgá. jẹ́ kí n kẹ́ bọ́dá mi ò mu sìgá nìkan o wọ́n tún mu ọtí wọ́n mu pàrágà. jẹ́ kí n tọ́jú ẹ. tẹ́ni ọlá mu pàrágà. no this is not the tẹ́ni ọlá tí mo mọ̀ no ṣé wọn náà ló lọ ra gbogbo nǹkan báyẹn fún ẹ mí pẹ̀lú condition tó wà yẹn kó yẹ kó máa mú gbogbo orú nǹkan báyẹn náà. àṣìṣe ah, kò possible kì í ṣe irú nǹkan báyẹn náà ó dàgbé ẹ̀ mọ́rú iná tí mo sọ pé ó ti jó lórí kókó. àwọn fúnra àwọn fúnra wọn ló ń tira wọn lọ́rọ̀ ògógóró wọ́n máa tira wọn lọ́rọ̀ sìgá wọ́n tira wọn lọ́rọ̀ ògógóró. àǹtí ṣìkẹ́ mi ẹ nǹkan tó gbé mi dé mo feel pé ewu yìí nìkan lè lè help situation bọ̀dá mi báyìí right now yìí nìkan ni bó ṣe pé kẹ̀kọ́ máa bá mi bá wọn sọ̀rọ̀ ìtùnú àwọn ọ̀rọ̀ tó máa mú inú wọn dùn mo believe pé tẹ bá lè máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀dá mi ó máa come back to life ọlọ́run mo mọ̀ pé kò easy o but ẹ lè ṣe if you want to do it you can do it ẹ lè ṣe but then this is getting out of hands because ẹ mọ̀ pé àlẹ́ nìkan àfọlọ́run Auntie Chikemi, I beg you the name of God. No, no, no, it's okay. Please don't go to that extent. I'll, I'll see what I can do. I'll see what I can do. something. Mele sun mele ho, mele ho jẹ́ ká máa gbé títí títí. èmi mọ́mọ́ mo rí tí mo fẹ́ fi ẹ ṣaya. ṣẹ́tírí wọn àti ṣẹ́tírí tọ́jú kò sí. Ah, ibi tó máa ń wà látàrọ̀ dàlẹ́ lélẹ̀ ibi tó máa ń rí zooms lélẹ̀. Eh? One, two, three, four, five. Five bottles of beer. Teniola kí ló why are you doing this why are you doing this. Um, okay ìwọ náà lọ tún mélé fún ẹ jọ ta ló wà ní báyìí ta ló wà ní báyìí. àwa ni kí lẹ fẹ́ kí lẹ fẹ́ rà. kí ni kẹ́ wa. kí lẹ ah, ah. ni ẹ o obìnrin ni ẹ̀wọ́ náà máa dàbí àmọ́ lọ́jọ́ kan báwo ló ṣe máa ríyàn tó wà lórí wheelchair ó dẹ̀ ń sàvẹ̀ lọ́tí ó sàvẹ̀ lẹ́kìnní ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta ẹ̀ẹ̀kẹrin tó fi dórí ẹlẹ́ẹ̀karùn-ún i mean kò da nàáhùn kò da obìnrin ní ẹ tẹ́ni yóò bá tiẹ̀ lè tó dá díẹ̀ ó yẹ kó tó ẹgbẹ́ ìwọ́n gólé ẹ̀kọ́ advice ẹ̀ pé uncle condition tẹ wà yìí kò yẹ kẹ́ máa ṣe irú nǹkan báyìí. ẹ wá àǹtí kí ló máa ṣe yín ná mo ti ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń pariwo látàárọ̀ ń pariwo ẹ̀ ń pariwo ẹ̀ ń pariwo ẹni sùúrù kí ló ṣẹlẹ̀ ṣé wọn lọ fa fàrọ̀fà wá láti ilé wọn ni kí ló dé náà ah, àbí tí kọ́sọ́mù abẹ́rẹ́ nǹkan tó fẹ́ pé ah, ẹ̀yin ẹ fún mi ní kinní kálẹ̀ àní nígbà tá à ń tà bí tá a dídẹ́ gbogbo ẹ̀ la ní ṣé kálẹ̀ àní ni àbí kí ló ṣẹlẹ̀ kí ló dé náà ẹ dẹ̀ sọ̀rọ̀ píntì píntì kí ló dé. ẹ gbé oṣù sọ̀hún sórí yín dàrú ni ta ló lélẹ̀ yìí ta ni wèrè yìí kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ lè tó bá sọ́jà wèrè ni ayú it's okay it's okay mo ti rí pé gé. ẹ jẹ́ ẹ̀kọ́ bọ̀dá mi ló kó wá sí gbogbo rọ́bìṣì. ẹ ẹ wo má bàa pariwo wàá ti rí pé razo ni um, Teniola, let's go. No, it's okay, it's okay, it's okay. Which and follow to Nori Karun. Eh, eh, eh, eh, lẹ́gbọ̀n lé. Lẹ́yìn náà wàá fẹ́ mọ pé ẹgbẹ́ kí fún yín. Àṣìkẹ́ nàìjà lọ. Kò rí pé ní Oras, ṣé èèyàn gidi ń tàbí àpàlọ́ ni Oras jọ tó ẹ lọ. Èèyàn gidi tiẹ̀ lè ta, eléyìí kọ́ ìjà wèrè ń tiẹ̀ ni. My God. Dáná ló pé wọ́n ti gbogbo orí títí nuisance ti wá fi sọ̀rọ̀. Àbíbí ni orúkọ tí bàbá àti ìyá sọ mí tó túmọ̀ sí ẹni tí ó ń fi àdùn sí ayé àwọn ènìyàn ẹni tí ó mú ìkorò kúrò ní ayé ẹni tí ọkàn ẹ bá pòròrò I mean I should be caring for people make them happy make them laugh give them joy take sadness away from their mind but why tí tèmi ṣe wá yàtọ̀ nípasẹ̀ mi ni Tẹ́níọlá ṣe di ẹni tó wà lórí wheelchair nítorí ọ̀rọ̀ mi ló ṣe di ọ̀mùn tí kalẹ̀ á mu ọtí làárọ̀ á mu ọtí lọ́sàn-án á mu ọtí lálẹ́ ah I feel guilty Ṣìkẹ́mi orúkọ ní láti rò ẹ́ o ní láti wá bí o ṣe máa dá ayọ̀ padà sí ayé Tẹ́niọlá o ní láti wá bí o ṣe máa dá ẹ̀rín padà sí ẹnu Tẹ́niọlá I need to act fast I need to make amends I need to. ohun tọ́lọ́run ti kọ látọ̀run ó ti dúró ẹ̀dá kankan kò lè yẹ̀ o. àkọsílẹ̀ ìfẹ́. Ah, kò sẹ́ni kankan tó lè yẹ̀. ìfẹ́ tèmi ti yẹ ìyàtọ̀ ọ̀run ló ti wá.

bẹ́ẹ̀ náà ló máa rí àkọsílẹ̀ ti dúró kò sẹ́ni kankan tó lè tú rẹ̀ bí bàbá tí fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló máa rí àkọsílẹ̀ ti dúró kò sẹ́ni kankan tó lè tú àdìtú ni. dúró ó dúró ìfẹ́ wa ti dúró ó dúró látòkè ọ̀run. jọ̀wọ́ jẹ́ ká mú ìpínlẹ̀ ṣàkóso. Ìwẹ̀ àkókò ìwà in Okay. You can go to the dining. Wọ́n ṣáà bá wò ó, ṣáà kí èmi máa ṣe gbogbo ẹ̀. I love doing it. Ah, ọwọ́. tọ́jú. báwo lè ṣe wá ń fi hàn sí i. like ṣé òun rí yàtọ̀ sí ẹ̀jẹ̀ pẹ̀lú gbogbo àwọn oògùn tó ń lò. díẹ̀díẹ̀ kẹ̀ èmi ò rí ìyàtọ̀ díẹ̀díẹ̀ rárá ìyàtọ̀ tí mo rí mo rí ìyàtọ̀ gidi oh. mo ní àlàáfíà ju ti tẹ́lẹ̀ lọ even ó ń yà mí lẹ́nu wípé wáì tó jẹ́ pé gbogbo àwọn oògùn tí mò ń lò yẹn tí kò ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀ wọ́n ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ sí i. àǹtí ṣìkẹ́mi ṣe tí nǹkan tí mò ń sọ fún mi ṣe ti rí sìn. àwọn yàtọ̀ sí tí wọ́n sọ yìí tẹ́miọ́lá ṣé ìwọ náà wá rí pé ń sìn tó ti stop láti máa mu pàrágà sìgá àti. gogoro gogoro báwọn oògùn tó ń lò ti ṣiṣẹ́ i mean kò possible kí èèyàn máa lo oògùn kó wá máa mu gbogbo àwọn nǹkan báyìí ó máa máa káńtà ara wọn kò ṣiṣẹ́ orí gbogbo ojú ẹ̀ tó kò wọlé tẹ́lẹ̀ rí everything ti ń bounce back and you're looking more handsome. thanks so much o ṣe gan. anyways èmi promise i will always be there for you tí wàá fi wà òkè tí wàá fi dúró lórí ẹsẹ̀ okay i mean what are friends for. Um, jọ tí mi lọ sórí ọ̀dọ̀ tí mo sì sínú kíchìn yẹn bá mi make sure pé o tọ́jú ẹ̀ dáadáa nǹkan tí mò ń sọ ni pé má jẹ́ kó kan tí màá fi padà wá lọ́túnla láti wá se ọbẹ̀ mi i don't know ṣé kókà fish ló máa fẹ́ ni àbí tilapia or èdè anything tó bá fẹ́ just tell me i'll always be at your beck and call. <laughs> What are friends for? Ah, ah. ọ̀rẹ́ mi ni ẹ̀nà, I can do anything for you. Ọ̀rẹ́ náà kúkú ni wá láti lè lọ sí òkun ọ̀rẹ́ wa ọ̀dọ̀ níjà. Ìjọ torí Ọlọ́run, ìṣù I'll be here next tomorrow. Thank you. Ẹ ṣe gbogbo gbà wá. So, jẹ́ kí mi máa lọ ìṣù ti bọ̀. try, o ti pẹ́ jù lé ní hmm. látàárọ̀. Okay, all right then. Thank you. I No problem. Okay. Ah. Well, let's go. Let's go. Take care of the sugar. Oshimo, I appreciate it. tọ́lọ́run ti kọ́ látọ̀run ó ti dúró ẹ̀dá kankan kò lè yẹ̀ o. àkọsílẹ̀ ìfẹ́. ẹ ṣe gan-an ṣìkẹ́ mi <laughs> orí àpèṣètì. Hmm, mo ti ní kó máa dúpẹ́ lọ́wọ́ mi mọ́. by now ó yẹ kẹ́yìn yẹn kó ti fi ẹ́ sílẹ̀ díẹ̀. of course mo ṣe good so tó bá ti di lọ́la máa padà wá síbẹ̀ massage ẹ̀yìn ẹ̀yìn ṣùgẹ́t. tó bá máa fi massage ẹ̀ bí ọjọ́ mélòó kan ó máa fi ẹlẹ̀ yes. fóònù yìí ń dún láti kàn. ó rẹ̀ lè fẹ́ lọ domino sí ni máa rí pé ó ń ring ẹ ti ní miss call tó fún mi. ah ẹ ǹ jọ Tẹniọlá mò ń bọ̀. ọkẹ ẹ ṣe. ìlànà ṣe wà ọkàn. ó yàtọ̀ um, ṣé bí omi yẹn ò dá síbi tó ti máa tẹ̀ mọ́lẹ̀. Ah, no no no ẹ ti sọ fún mi nù. ẹ ṣé ẹ ti fẹ́ sùn báyìí sìn. wọ́n ah, bá ti kàn mí máa sùn ní ohun tí wàá ṣàbọ̀ tí ó máa wá. ẹ tí wàá kẹ́ sùn tẹ́ bá ṣe sùn ara yín máa nà dáadáa ẹ tètè. ẹ ló ṣe bẹ́ẹ̀ mi bí ẹ fún mi pẹ̀ tó gbàgbọ́ náà mo ti pẹ̀ ti pẹ̀ náà. Hmm, má bínú má bínú. kí má parọ́ ibẹ̀ ni mo wà lóòótọ́ ìgbà tí ó ń wẹ̀ ló wá discover pé ibì kan dùn ọwọ́ ẹ̀yìn mọ́ bíi bàrá àdìbà ẹ̀ mo wá ní pé kí n bá mọ́ àbúrò rẹ̀ dẹ̀ ti jáde yẹn sáré lọ ra nǹkan so i don't know how to handle their gas mo wá ní láti dúró de kó dé so dáa lè bá mi ṣomi gbóná. Ah. ẹ ṣe bẹ́ẹ̀ ló wá fẹ́ jókòó sí ni. come on now baby come off it. don't tell me that don't tell me that kí ni ìtumọ̀ yẹn. Ah bíbélì sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ̀ and i'm just doing that. ní ọkọ mi tó bá fẹ́ kọ́ mi suicide kó kọ́ mi suicide kó kọ́ mi. ṣó ti wá tó yìí ni. yeah i'm your husband yes mo ń tó jẹ. let me tell you something. mi ò wà alright o lemọ́lemọ́ yìí ń pọ̀ jù o mi ò wà alright o what's my business. okay má bínú i'll leave right away mo ti ṣetán already knocking to recall. tó rí okay. I love you. Badmus sọ fún me, pé slip of tongue ni nǹkan tó sọ yẹn. Ah, àwọn tèmi ò sùn kò ń ṣe slip of tongue mo so? mo tún tún so? To bá wọn kúkọ mi suicide I don't care Ah, she ṣé gbogbo ẹ náà ó ah, ah, oh, pa ibẹ̀ ló sùn àbí àbí mo lọ sùn wàá parọ́pọ̀ lọlé yín àbí. just to help him that's all nothing more. ṣé ń gbọ́rọ̀ ń gbọ́rọ̀ just to help him mo mọ̀ nǹkan tó ń ṣe sẹ́yẹ̀ mi ṣòpò nù ó ń consider àbí. èmi ó ń consider. èmi. Ah. <laughs> what are you saying. what am I saying ọ̀rọ̀ ni ó dẹ̀ ń fi ti ara ẹ̀ ó fi ń gbọ́. Ah. èmi ń consider tẹ́ ní ọlá. Ah. Come on kọ́mọ náà Badmus wọ́n ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì ẹ̀ and come to think of it ẹni tá à ń sọ yìí àwa la dá wàhálà sílé ayé ẹ o àwa la sọdà láàbò ara òòdẹ òòdẹ láàánú èèyàn òòdẹ ní wá feelings. keep quiet ṣáwa nìkan la máa kọ́kọ́ dáràn ni ṣáwa nìkan la máa kọ́kọ́ dáràn ni òòdẹ ah, ń tẹnumọ́ ó ti tẹnumọ́ ṣo fẹ́ parẹ́ síbẹ̀ ni. mọ̀mọ́ nǹkan tó ń ṣe olè ni ẹ olè olójú kòkòrò ni ẹ ó dọ̀ yé mi ó yé mi ah. <laughs> èyí tẹ̀ ń jẹ lọ́wọ́ tí o bá ti ka ilé nu mọ́ tí o dùn lẹ́nu yín mọ́ tẹ̀tí jẹ́ báṣubàṣu báṣubàṣu tẹ̀tí jẹ́ mm, tẹ̀tí tú dànù ẹ wá máa ń wà ìbílẹ̀ ẹlẹ́dẹ̀ ẹ máa wá mi káàkiri tẹ̀fẹ́ gbé tẹ̀fẹ́ jẹ ẹ o fẹ́ jẹ ìyẹn o fẹ́ jẹ ìyẹn abájọ idiot náà àfúnlówó kò bá nǹkan tó fẹ́ gbà rèé ó máa bì ọlọ́run tó bá dẹnu dé wò ó bá pọ̀ ọ́ bá wá jàjàdà yálé àwọn máa tàkìtì gbà bẹ́ẹ̀ olórí burúkú wo eléyìí jọ lójú àbí wèrè ló pè mí tí mo dúró síbẹ̀ padà lẹ́yìn ọmọ yẹn fúnlẹ̀ lẹ́yìn bì kó gbé kíní ẹ̀ kó gbé jókòó síbì kan èmi ni kọ́sítọ́mà ẹ̀ dúró níwájú kọ́sítọ́mà ẹ̀ kó dẹ̀ dúró bẹ́ẹ̀ finally sit down here and not there. <sighs> irú èèyàn wo ni bàbá kan sí i gan-an á dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ pé kò ṣe lẹ́rùn ara lòun náà ah. ṣé kò ṣe ẹ̀jẹ̀ ló ń ràn nínú veins Badmus ni ah. báwo lèèyàn ṣe máa wà tó máa ya ọ̀dájú báyẹn láì n ṣe monster. Ah! ó mà ṣe o ẹni ẹlẹ́ni tó jẹ́ wípé látọwọ́ èmi àti ẹ̀ ló ti dá láàbò ara tó dẹni tó ń jókòó sórí wheelchair Badmus wa ń sọ wípé tó bá lè kú kó kú ah! Badmus dẹ̀ ti múnú bí mi ó da inú bí mi báwo lèèyàn ṣe máa wà tí kò ní ní àánú tí kò ní níbẹ̀rù ọlọ́run ọkùnrin géńdé ọlọ́run àwa dá jókòó dúró sójú kan náà kò lè dìde kò lè ṣe anything fúnra ẹ̀ mọ́ he's so helpless ìwọ wà ìyá ọ̀dájú orí tó bá lè kú ah definitely accident tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tó bá jẹ́ wípé nǹkan tó ṣẹlẹ̀ sí Tẹ́níọlá yẹn tó bá jẹ́ pé mi ló ṣẹlẹ̀ sí Badmus will walk out on me Badmus máa já mi jù sílẹ̀ inú Badmus dẹ̀ ti ń bí mi ṣá ó dájú ni bọ̀bọ́ yìí o bọ̀bọ́ yìí ò lẹ́mìí ọlọ́run. ti kọ́ látọ̀run ó ti dúró ẹ̀dá kankan kò lè yẹ̀ o. àkọsílẹ̀ ìfẹ́ kò sẹ́ni kankan tó lè yẹ̀ ẹ́. ìfẹ́ tèmi tìyẹ látọ̀run ló ti wá. akọ apọ̀ ni torí pé látòde ọ̀run láti kọ́ o. jẹ́ ká mú ìpinnu bá mi òkè ṣẹ. ohun tọ́lọ́run mi bá ti sopọ̀ látọ̀run kò sẹ́ni kankan tó lè tú wọn ká torí pé bí bàbá ti fẹ́ kó rìn bẹ́ẹ̀ náà ló mọ̀ rí àkọsílẹ̀ ti dúró kò sẹ́ni kankan tó lè tú bí bàbá ti fẹ́ kó rìn bẹ́ẹ̀ náà ló mọ̀ rí àkọsílẹ̀ ti dúró kò sẹ́ni kankan tó lè tú àdìtú ni o àkọsílẹ̀ ti dúró ìfẹ́ dúró ó dúró ó dúró ìfẹ́ wa ti dúró ó dúró látòkè ọ̀run jọ̀wọ́ jẹ́ pinnu òòṣà òkè ṣẹ́ torí pé bọ́ọ̀rọ̀ kún bọ́ọ̀rọ̀ sá ìfẹ́ mi yóò máa wà títí títí ìfẹ́ wa dúró ó dúró ó dúró àkọsílẹ̀ látòde ọ̀run ni kò sẹ́ni kankan tó lè. hands up. To tó bá bojú drop your weapon slowly. àkọsílẹ̀ ìfẹ́. good ẹ á fẹsẹ̀ tí wá síbí. kò sẹ́ni kankan tó lè yẹ. fẹsẹ̀ tí. good. ìfẹ́ tèmi ti yẹ látọ̀run ló ti wá. move move. torí pé látòdé ọ̀run ọ̀daràn burúkú. jẹ́ ká mú ìpinnu bá mi òkè ṣẹ́ ohun tọ́lọ́run mi bá ti sopọ̀ látọ̀run kò sẹ́ni kankan tó lè tún wọn ká that's very good àyà gbọ́n ògúngbè náà gbọ́n àyà ń bẹ̀rẹ̀ ògúngbè ti rọ guys take them away. Move, mama move. Move. Mr. Man, move. Move. Bẹ́ẹ̀ náà ló máa rí àkọsílẹ̀ tí dúró kò ẹ a pé ẹ ti mú àwọn tó ṣe tó dẹ́gun bàbá ìjọba yìí inú tèmi náà dùn sí gbọ̀ngbọ̀n tó wá ní ẹni tèmi náà yọjú sí yín mò ń wò pé kí ló ṣẹlẹ̀. ẹ̀yin náà mọ ìpè tí ò bá ní reason ní ní kẹ́ yọjú síbí miss Ṣìkẹ́mi ṣe lè ṣàlàyé àwọn nǹkan tẹ́lẹ̀ fẹ́ sọ fún wa. Um, without beating about the bush ṣẹ́rí badmus tó wà lórí ìjókòó kò lè sọ fún mi wípé èmi ò mọ̀ nípa iṣẹ́ burúkú táwọn boys yìí lọ ṣe and i will explain it. Ah, ṣẹ́rí ní ọjọ́ kan badmus ò mọ̀ pé òun ò lock fóònù òun and i picked up his phone tẹ bá rí àwọn nǹkan tí mo rí nínú fóònù badmus. mo tún wo badmus mo wò pé is this the man i love like could he be that wicked and mean ẹ sà ẹ tẹ Badmus nínú dáadáa ó mọ̀ nípa àwọn guys yìí ó mọ̀ nípa bọ́n ṣe lọ ná Tẹ́niọlá. keep quiet you need tell me to keep quiet. are you okay. I am very okay. no no just need to know. Badmus I put it straight to you bó ṣe wà yìí ìwọ ló rán àwọn guys. àwọn ọmọ owó orí wọn rí ni ọmọ wọn rí àwọn ẹni mi rí. àlàyé tẹ bá tẹ bá tẹ bá tẹ láti pààrọ̀ gbogbo nǹkan ti wú ó dẹ̀ ti bẹ́ẹ̀ ẹ kàn pọ̀ tẹ bá pa ọmọ fún yín lẹ. ọlọ́run ọba àbáyé mi tí ò dá máa ṣọ́ọ̀kì gbogbo ọ̀fun yín. àmọ́dá àgbàlagbà wa tẹ́sán. ọ̀daràn ọlọ́run mà ní jẹ́ ká rúgun àdúrà náà ẹ mọ ẹ má gbà mí kẹ́ ẹ mi ò máa rí wọn rí mi ò wọ́n rí what's wrong with you bó ló ti wọ́n bó ló ti messages. bad news mọ ètò òdìnnà inú ẹ ò dá sí tẹ́ni ọlá. ọlọ́pàá ọlọ́pàá inú mi mọ́ inú mi mọ́ ẹ ṣé wọ́n mi. it's alright it's alright. mo dáná it's alright. Uh, Mr. Badmus. No, sincerely, I need to see my lawyer. I need to see my lawyer. You have right to see your lawyer, hmm. but you are not going home today. Yes. No. Because I'm máa ní láti ṣe àwọn investigation lórí new development. No. So and you will stay here in our custody. No, no, no, Galopa. you can't say that. Ah, ẹbí báyìí, it's not meant for me. It's not meant for me. Baby, are you okay? Ṣé mo bá yẹ kí ẹ? Very very okay. Very very okay. Bàbá ọ̀dọ́ sọ, ó ní it's not meant for me. Àwọn yẹn ló meant for am. Get up, Mr. Man. Officer. Káyìn ká pọ̀ yẹ níyẹ, aláyẹ̀ ti dé ta you Move move move. Officer mi you kí ṣe as not a person. Out. Out my friend. Take them away. ń sọ nìyẹn madam ẹ rí bó ṣe look responsible. thank you ṣe. ó rí pé mo ti rìn fast fast. yeah. Yeah. okay. ẹ ṣe. but ó yẹ kẹ́ ti gbé wheelchair yìí kúrò níbí báyìí àbí kí ló tún dúró ṣe ọlọ́run ti ṣèyanu you are okay ah, ọlọ́run ní jẹ́ kẹ́mi rogun kan tí wàá fi padà jókòó sórí wheelchair yìí o bóyá kẹ́ lọ sún nínú tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ̀fẹ̀ sún nínú maybe you should dash it out ah but seeing this here is like ah, oh no ah, baby àbó tí ìwà òkè ni. mo ti wà òkè hmm, màá mo fẹ́ kí n wà òkè tán pátápátá kí n tó dispose gbogbo ẹ̀ èmi tó jẹ́ pé eléyìí tí mò ń lò gan mo ìwà rìn sí mo lè yọyọ kan lẹ̀ ah. yes kí n máa fẹ́ yọ kan. <laughs> Oh, eh, so um, Ṣìkámi nǹkan tí o sọ lórí fóònù lánàá ẹ̀ ńṣe ló tún jẹ́ kí ayọ̀ mi tún kún sí kọjá títẹ́lẹ̀ um, èmi náà ó ní wípé nǹkan tí o ṣe no fún mi lọ́jọ́ sí pé anytime since o ti ready láti ṣe yes mo dúpẹ́ gan lọ́wọ́ ẹ̀ èmi náà ti múra ẹ̀ lẹ̀. ṣàfẹ́ celebrate ẹ̀ máa wọrí máa wọrí bébí. jẹ́ ká mú ìpinnu bá mi òkè ṣẹ́. Seriously? Yes, I will. Thank you. Thank you. Oh, <laughs> àbúrò ọlọ́run tóbi o ọjọ́ náà rè àná o tọ́yẹ̀ wá bú síbi ah, ah. nígbà tí ṣìkẹ́mi tó ṣe no. Ah, báwo mi rántí nǹkan tí ó dára ni. but I've, but I've said yes now forever. <laughs> Oh, inú mi dùn ayọ̀ mi kún àti ṣìkẹ́mi inú mi dùn gidi gan ni. ṣé pé ẹ máa padà wá ṣìkẹ́ ọ̀dà tẹ́niọ́lá I'm so happy. ojú alẹ́ ni o. ẹ ṣe gan ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ eré ìje ni mo wá dúpẹ́ fọlọ́run wípé èmi náà ni mo padà win èmi náà lórin mm-hmm. mo lórin orin mi yẹn máa kọ́ gan máa jó sí lẹ́nu ijó yẹn gan máa jọ́ palẹ̀ gan sí. Ah, okay now let's go. <laughs> winner o o o oh, oh. winner. nǹkan tó lè tú àdìtú mi o. Àkọsílẹ̀ ti dúró. Ìfẹ́ dúró, ó dúró, ó dúró. Ìfẹ́ wa ti dúró, ó dúró látòkè ọ̀run jọ̀wọ́ jẹ́ ká mú ìpinnu òòṣà òkè